الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين àǹkẹ́yìn olùgbọ́ wáyé pé àdìjọ́ kó ojúmọ́ abáríkà jùmọ̀ aláàjẹká ṣe wúpọ̀ ẹ tún kàbọ̀ sórí ọtún ètò tí a kò ní alefik fidin lórí one zero oh one point one parrot fm one zero oh one point one òkèbè bí ògbómọ̀ṣọ́ ọ̀làdùnníbelò ló kọ́ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ limodina center ẹ̀ṣánú ajẹ́lógbọ̀nsọ̀ sheikh ẹ̀ka àbọ̀ sórí ètò sàkọ́lọ̀ ń kọjá kárí yín pẹ́ látàrí dáadáa lójúpọ̀n ẹ̀sìn islam ìbéèrè tí màá fi ṣíde òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ abdulhamid láti ìlú òṣogbo wọn ní téèyàn bá dúró sínú masjid lẹ́yìn tí ó ṣe sọ́látù sọ́rọ̀ tán lérògbà àti ṣe ìṣọ́ọ̀kì ǹjẹ́ èèyàn lè ṣe náfìlà ìṣọ́ọ̀kì ní àyè tó ti ṣe ṣúwì àbí kó pààrọ̀ àyè èkejì tí wọ́n tún fi tẹ̀lé o ní pé wọ́n ní ọjọ́ mélòó ni èèyàn tí ọmọ rẹ̀ tàbí ẹ̀gbọ́n rẹ̀ kú lè fi ṣe ìgbélé láti ṣe ìdárò ẹni rẹ̀ tó kú ẹ jẹ́ kí wọ́n kọ́ dadóbà ńlá àwọn ìbéèrè ń pọ̀ díẹ̀. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹni tó bá parí sọlá tó yóò jókòó sáyé ibi tó ti ṣe sọ̀láàtì yẹn yóò máa ṣe ìrántí ọlọ́run bíi kíkí alukur'an àwọn sísá fún allah ṣíṣe muhammed sallallahu alayhi wa sallam títí tí ó fi di pé yọ ó gbéra sókè láàrin yíyọ àti gbígbéra sókè bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó máa ń wà láàrin wọn eléyìí tó túmọ̀ sí pé bá máa yọ lágbègbè ibi tẹ̀yìn wà láago méje ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún àjẹ́ ipe tó bá ti di aago méje kù ìṣẹ́jú mẹ́wàá àsìkò àbọ̀há ó ti wọlé ẹ wá dìde ẹ ti rákà méjì fún tí jókòó tẹ jókòó láyé ibi tẹ ti ṣe sọ láti láì dìde o tẹ́ ń ṣe ń ṣe ìrántí ọlọ́run ní gbogbo àkókò yẹn ẹ bá ti sọláàtì rákà méjì yẹn anabi sallallahu alaihi wasallam ní ẹgbàlá da ẹni tó ṣe umrah. ẹ̀yin wá ní sẹ́ lè dìde ńbẹ̀ kẹsẹ̀ ń bomi tẹ́ bá ti lè dìde ńbẹ̀ tẹ́ lọ sí náfìlà yẹn láyè bomi ó ti ya pátápá sí níta anabi sallallahu alaihi sọ. ẹ̀yin máa ẹ̀sọ́ ju yẹ ẹ̀sọ́ lọ àti lè máa ìyẹ́ ẹ̀sọ́ náà jẹ́ sọ́lọ̀ ànábì lọ́lọ́ fẹ́ sí ran bá ànábì sallallahu alaihi wasallam sọpá ṣe bẹ́ẹ̀ náà láṣẹ àwọn ni wọ́n á máa fagbárí gbérò kan kalẹ̀ ká máa tanra wa dànù ló kọ́kọ́ àṣẹ gbalada. ẹlẹ́kejì wọ́n ní ijọ́ mélòó làwọn fi lè jókòó ńlé láti ṣèdárò ẹni àwọn tó kù ìsìláàmù ò fi ọjọ́ kankan kalẹ̀ fẹ́nikẹ́ni láti jókòó lé dárò ẹni tó kù. Hmm. ní tó fi ọlọ́run ọba dálé lórí ni pé tó bá ṣe pé ọkọ ló kú fóbìnrin yóò gbélé jókòó fóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ti kàlẹ́ndà ìsìn islam hmm. yóò sì pọ̀ sọ́pọ̀ sọ́pọ̀ géètì láàrin oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yìí hmm. islam tó wá sọ pé kò tọ́ sóbìnrin kan kọ́pọ̀ sọ́pọ̀ géètì dárò ẹni tó ṣaláìsí tí ìbá ti sọkọ rẹ̀ tayọjọ́ mẹ́ta eléyìí jẹ́ tóbìnrin hmm. nítorí ọlọ́run ọba dá àwọn obìnrin sínú kásọ̀sọ̀ kásọ̀gẹ̀ àwọn mẹ́yìn ẹ̀ṣẹ̀ fil hilyati wa huwa fil khisami ghayru mubin ṣé ẹ fẹ́ fi ẹni tọ́lọ̀ ń dá sínú ọ̀sọ̀ kásọ̀sọ̀ kásọ̀gẹ̀ tó sì jẹ́ pé tó bá fẹ́ rojọ́ ọ̀gbà tíjà ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtẹnìkan kò lè sọ̀rọ̀ kọ́rọ̀ rẹ̀ kọjá gara tẹ́ ẹ fẹ́ fi wé ọkùnrin ni. so àwọn obìnrin nìyẹn ìyẹn ni pé bí ó ṣe pọ̀ sọ́pọ̀ géètì kò gbọ́dọ̀ jújọ́ mẹ́ta lọ ṣùgbọ́n pé islam wa ní téèyàn bá kú fún yín jókòó lé fúnjọ́ kan fúnjọ́ méjì fúnjọ́ mẹ́ta kọ́ ọ máa dárò níwọ̀n pin kò sí lákọọ́lẹ̀ ní ẹ̀sìn islam yìí. Hmm. wàyí o wẹ́rì pé téèyàn bá kú fọ́pọ̀lọpọ̀ wọn á jókòó lé wọn làwọn gba kíkí hmm. fúnjọ́ mélòó gbogbo eléyìí ò sínú tẹ̀sìn islam tó sọ yìí pé àfikẹ́ jókòó yìí ìjọba ìpàtó. torí àwọn níta bá fẹ́ kí ni kó ara fẹ́ra kù afẹ́ báyàn dárò kẹ́dùn èèyàn rẹ̀ tó kú ó lè jẹ́ pọ́nà láti pàdé ó lè jẹ́ bí iṣẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé àwọn sọ̀hábà sọ pé ká péjọ sọ̀rọ̀ jọ sílé ẹni tí èèyàn kú fún gan àwọn kà ọ̀kan nínú àníyàhà mímá kọrin arò àti ìkígbe arò pòkú hmm. eléyìí tó ṣe pé ó burú jáì. ẹ̀ṣẹ̀ tí sì ń bẹ fún ọkọjà sísọ lànàbì sallallahu alaihi wasallam sọ pé obìnrin abánikígbe pòkú abánipòkú lòun àrò tí ọba tú bá tó bá fi kú ọlọ́run ẹlẹ́dàá wa yóò gbé dìde ń jọ gbẹ̀ǹdà kìyàmà pẹ̀lú ẹ̀wù ìlẹ́pa tí ó sì jẹ́ pé kúrú náà kún ara rẹ̀ yóò wá máa jẹni tó ṣe pé yóò jìyà nínú náà jahannam hmm, hmm. torí rẹ̀ á máa péjọ sílé ẹni téèyàn kú fún kò sí nínú nǹkan tí islam tó fi kọ́ wa ẹ lọ kí ẹni téèyàn kú fún ẹ lọ bá wọn kẹ́dùn ẹ bá wọn dárò ẹ sì túká ń bẹ láì fàsìkò ṣòfò láì gbàgbẹ jókòó sọbẹ bíbí iṣẹ́ táwọn náà fi wá máa wò pé sáwọn èèyàn lè wá kí wa ká sì má fún wa lóúnjẹ oúnjẹ àsìkò oúnjẹ àárọ̀ bá wọn ń bẹ̀ ọba wọn lọ́dọ̀ ẹni téèyàn kú fún ọba wọn tọ̀sán náà bá wọn talẹ́ náà bá wọn táwọn máa wò wọ́n ran ni ẹ máa wò wọ́n àràn ni ta ni kí wọ́n á jókòó tì yín wọ́n á ti ṣe pé ibi so ẹ̀yin gángan gángan islam ní ẹni tí ọ gbọ́ pé nǹkan ṣe yín kó gbóúnjẹ wá fún yín kẹ́ ẹ lè róúnjẹ hmm. kìí sẹ́yìn lẹ́gbàgbàdà kaná nítorí ẹni tó wá kí yín hmm. wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ à ń jókòó ti ẹni téèyàn kú fún wọ́n sọ di àyè ibi táwọn ó ti máa rí tó ń jẹ táwọn ó ti máa rí tó ń jẹ múṣe hmm. tẹ́bi òfin nípa wọn láìláìlélá. jazakumullahu khairan bí a bá ṣe ń tún tẹ̀síwájú inshallah tí ìyọ̀ǹda bá ti wà tí àǹfààní bá ti ṣí sílẹ̀ á tún máa láǹfààní àti máa mú àwọn ìbéèrè náà wọnú ara wọn bí àlàǹfì bọ̀ bí okun ṣòkòtò àsìkò ti tọ́jú ẹ̀wọ̀n kò wọlé zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight fáwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò lé nàìjíríà nù láwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáyé ńlá ayé yòókù plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tó lu jábínú fáwọn ará òkè òkun lọ́hùn ẹ má gbàgbé ẹ lè má darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwò mi wọ facebook ẹ má fi ọládùn níbi ìlú wa tẹ bá ti ń rí i kí ẹ máa share kí ẹ máa like bákan náà kẹtù máa fọ́ọ̀lù rẹ̀ pẹ̀lú ẹ lọ́wọ́. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ yín bí ẹ ti ń pè. ọmọ olóko la tó kékeré rẹ kó mọ̀ jọ. kí ni ìbéèrè yín. ìbéèrè mi méjì sí mẹ́ta ni. Mhm. lórí ìran. bá a ti gbà pé tẹ̀yìn bá ti bọ́ sẹ́yìn òdì èèyàn ti lóore ọ̀fẹ́ àti kí dé ìran kù. bọ́ tẹ̀yìn máa wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ agizur lẹ́yìn òdì tán àwa ń bọ̀ àkókò òun wá bá wa dábì kí á fìrì ká tó wọnú ìlú wa ó ti kọjá ṣé àádẹ́wọ̀n yẹn kò ní ìdí ara ọ̀kọ́ náà ẹlẹ́ẹ̀kejì tá a bá tò lẹ́yìn imọ́ọ̀m téèyàn wá sí àṣìṣe bóyá lára pé èèyàn yára ju imọ́ọ̀mù lọ bóyá imọ́ọ̀mù ti lọ òfúrí kanlẹ̀ èèyàn pẹ́ kó tó lọ àbẹ́yàn èèyàn síwájú èèyàn bọ́ aláàbọ̀ tẹ́nìkan fi jọ ìrún èèyàn wá rògbáyà mọ́mù tí ó èèyàn wá sí ó èèyàn wá rí pé ìmọ̀mù sì forí kalẹ̀ bẹ́ẹ̀ láti ìbá wáyé bò láti ṣàtúnṣe rẹ̀ bákan náà tí tí ọ̀nà wo làá gbà ló ṣàfihàn eh, nǹkan téèyàn bá rí nínú mọ́sálásí tí ẹni tó ní nǹkan rí òbí gbà àmọ́ ẹ̀rọ pàrọ̀ mọ́tò náà. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. alhamdulilayi ẹni tó bá wà lórí ìrìn àjò ẹ wà lẹ́yìn odi ẹ ti ṣe sọ̀látù bọ́ọ̀rù ẹ tí ìwà tún dé lù náà nígbà tẹ́ ń padà bọ̀ àsìkò àṣírí tó ṣètò láǹfààní àti ṣe sọ̀látù yẹn náà ní kọ́sùrù kẹ́ẹ̀dín yẹra kárẹ̀ kù bẹ́ẹ̀ ni ẹ̀tún láǹfààní àti ṣe bẹ́ẹ̀. tonti pé ńgbà tó ṣe kó rìnrìn náà lẹ́wà nígbà tẹ́ fi dúró ṣe sọ̀látò lóhùrù yẹn àǹfààní wà fún yín láti tún pa lóhùrù àti àṣírí pọ̀ kí ẹ ti ṣe méjèèjì papọ̀ ní rákà méjì méjì hmm. ṣé eléyìí jẹba ibi tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní gé láti kù ibẹ̀ náà lẹ́ẹ̀tì tẹ́ ti ní láǹfààní rẹ̀ ma hmm. nígbà tẹ́ fẹ́ jáde ńlù ẹ̀ ti wà lẹ́yìn òdì ìlú kó tó di pé bẹ̀rẹ̀ sí ní láǹfààní àti gé òǹkà sọ̀láàtì rákà mẹ́rin mẹ́rin kù sí méjì méjì. nígbà tẹ́ ń bá ń sin darí ìbọn náà ó dìgbà tẹ́ bá tún tó darí débi tẹ́ ti bẹ̀rẹ̀ ń kó tó pin. Hmm. wọ́n ní tó bá pín yàn ń gba wájú má lè máàmù lọ́wọ́ látàrí àṣìṣe wípé bóyá ìmáàmù forí kalẹ̀ àwa náà forí kalẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n nìkan wá pẹ́ kó tó dé òun á ṣe Allahu Akbar nígbà tó ń náà lọ sí forí kalẹ̀ pọ́n lọ tó bá ti hàn sí yẹn pé ìmáàmù ti gbòrí sókè èèyàn tètè tún padà sí ìforíkalẹ̀ yẹn so èèyàn ní foríkalẹ̀ kankan lẹ́yìn ìgbà tí lè máàmù bá sálámù báyà ká tó sálámù àbí lẹ́yìn sí sálámù ẹ̀ ní ṣe kankan hmm. so ṣùgbọ́n téèyàn bá máa mà tí bá ń gba wájú má lè máàmù lọ sọ láti rẹ̀ bàjẹ́ o hmm. torí ẹ̀ lànà bí sallallahu alaihi wa sallam ó fi hàn pé ẹ̀ṣẹ̀ ńlá òun lélẹ́yìí oníṣẹ́rù ọ̀bọ ni ìwọ tó ń gbórí rẹ̀ sókè ṣáájú kí lè máa mú tó gborí rẹ̀ sókè pọlọ lè yí orí rẹ̀ padà kó dorí kẹ́tẹ́kẹ́tẹ́ bí. la ilaha illallah. sọ eléyìí túmọ̀ sí pé àgbọ̀dọ̀ máa gba wájú má lè máa mú lọ́wọ́. àdìsá nàbì sallallahu alaihi wasallam ó ní innama ju'ila al-imamu liyu'tamma bihi wọ́n fi lè máa mú sí iwájú torí kẹ́ lè máa wà àwòkọ́sí rẹ̀ ni fala takhtalifu alayhi ẹ̀ gbọ́dọ̀ yapa sí gbàtí lè máa bá tó ó dìgbà tó bá tó dákẹ́ káwọ́ tó lọ sí ròkó tiwa hmm. ìmáàmù náà sì ní dákẹ́ àfìgbà tó tó rí pòǹtì ròkó tán hmm. sami Allahu liman hamida ńgbà tá tó gbọ́ tán báyìí làwọn ó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbìyànjú àti gbórí wa sókè láti rúkú hmm. kèsì pé tí wọ́n á ṣe sami al làwọn ó tún máa gbórí sókè rárá eléyìí jẹba. wọ́n ní tí a bá rí nǹkan he nínú mọ́ṣáláṣí ọ̀nà wo lágbà fi lọ fẹ́ni tó ní tí ó fi wá gbà so a gbọ́dọ̀ lọ́ńtọ́sọ̀nù ṣùgbọ́n a lè kéde tí àwa rí tí èsè tiwa pé bọ́yá nìkan nínú jàmáà tó wá mọ́ṣáláṣí lónìí hmm. ìyàtọ̀ wà láàrin méjèèjì. bí kápẹ́ nìsinyìí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ọ̀tẹ̀ nìkan nínú ẹni tó wá sí mọ́ṣáláṣí ó sọnù láàrin ibi tó ti lọ sàlùwàlá sínú mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ fi lọ. tó bá fi lọ tá a bá gbọ́ anábì sallallahu alaihi wasallam ní ká sọ fúnra onítàn pọ́lọ́wọ́ hmm. ni hmm. a àwọn sọ pé ẹni tó bá sọ nǹkan kan nù kọ́ kà sí ìmáàmù ẹni tó bá sọ nǹkan kan nù kọ́ kà sí lágbájá ẹ má sọ yìí pé ẹni tó bá sọ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ nù ẹ má sọ pé ẹni tó bá sọ owó nù nítorí pé ẹlòmíín lè ti sọ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ nù látọjọ́ tó ti pẹ́ <laughs> òun náà wàá kéde kó ń lò ní ẹlòmíín lè sọ owó nù látọjọ́ tó ti pẹ́ yọ wàá sọ pé tó ẹlòmíín ò tiẹ̀ sọ nǹkan kan nù tí ó dán wò pé bóyá tẹ́tẹ́ òun lè jẹ tó ń bá ti sọ fún yín pé kíní kan àti lọ́sẹ̀ ẹ̀yin náà sì gbélé lọ́wọ́ ọlọ́run máa jẹ ẹ máa fáwọn ẹlòmíín náà wọn ò mọ bá àti ṣe kéde ó lè sọ pé ah, àwọn ará citizen kan so ẹni tó bá ní kọ́ ah, tèmi ti wá fẹ́ jẹ́ tèmi ti fẹ́ jẹ́ president citizen náà ni <laughs> so wọn bá gbago mọ́ ọ lọ́wọ́ nígbà tó bá yẹ tó wá lago lódodo òde kò ní rí nǹkan kan gbà hmm. àmẹ́ni tí nǹkan sọnù fún kò gbọ́dọ̀ fi lọ́nu mọ́ṣáláṣí. ẹ lọ́rùn hello ìyàwó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Orúkọ yín àti ìtẹ́tí ń pè yìí. Àìkáńlá Fàjíṣì ló ń sọ̀rọ̀ láti New York. New York kí ni ìbéèrè mi? Ìbéèrè mi ni pé àkọ́kọ́ ọ̀rọ̀ nípa ní kéèyàn ṣe ṣẹ́dábọ̀ fún àwọn òkú rẹ̀. Mm-hmm. Pẹ̀lú kéèyàn ní láti ṣíṣí dé láti àwọn ìdílé ṣíṣí dé ìjọba ẹ̀ ṣẹ́dẹ̀ tó bá kú rẹ̀ ní ìlú àwọn ẹ̀ láti ṣíṣí dé ìjọba dáa. Ṣòkè yẹn ìtàn àwọn èèyàn. ṣé bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe tó kò sí pé nǹkan kan ní ìsìn ìfẹ́ wọn bóyá pé ó jẹ́ permanent pé àbí kí ni àbí Islam kan jù bí a máa ṣe ìtọ́ rẹ̀ fún àwọn èèyàn nínú àwọn èèyàn. tó ẹ̀kejì ni pé ẹnu ẹnu pípọ̀ àwọn arúgbó níta ń pín àwọn èèyàn kí ni máa sọ ẹnu kí ni sọ kí ni ìtura àwẹ̀ ìgbà tí ẹ bá dé ni kí ni sọ ẹnu kí ni ẹ̀rí tó wà fún un kéèyàn tó fọ ẹnu àbí kéèyàn tó jẹun lẹ́gbẹ̀ẹ́ lérò. kéèyàn máa yọ àkọ́kọ́ tí wọ́n kọ́ sọ ni pé lóṣù Ramadan tíyẹn bá ti gbàlérò pé mẹ́ẹ̀ẹ́dógún tó gbẹ̀yìn Ramadan èèyàn ti ní lọ́kàn yìí pé wọ́n fi máa ṣe sọ́dákọ̀ kọ́ lọ́ máa bá òkú so yóò mọ fáwọn èèyàn lẹ́nu jẹ yóò mọ fún wọn lóúnjẹ wípé ìyàwó ní islam kọ sí i àkọ́kọ́ nù wípé ṣé ọ̀dà kéèyàn lè kéèyàn mú ọlọ́kùnkúndùn ìpè tòun ti permanent bẹ́ẹ̀ gbogbo wọn ó sì máa ṣe lọ́nu alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó ah, nípa ah, ìrún ọ̀rọ̀ Ah. ẹnu ẹnu fífọ ọ̀nà rọmọdán. no ẹni tá a bá fẹ́ lọ ṣe ìran ọdún ìtúnu àwẹ̀ mhm. wọ́n ní ṣé ká má yọ ẹnu ká nígbà tá a bá ń lọ sí ẹ̀yìdì ní ọ̀tọ̀ ni àbí nígbà tá a bá darí dé láti wá yọ ẹnu wa. alhamdulilayi alákòókò ni pé tẹ bá fẹ́ ṣe sàrà fún bàbá yín àbí màmá yín tó ti ṣaláìsí kò bùkátà kẹ́ ẹ dàgbà sí hmm. ẹ má sọ pé nígbà tó bá dinú sùrọ̀mọ́bọ́n àbí mẹ́ẹ̀ẹ́dógún ti gbẹ̀yìn nínú Ramadan ìgbà náà lẹ́ẹ̀ máa ṣe ìfún ẹni tó bá ṣe sùyàmù lóúnjẹ àti sínú hmm. ẹ wàá fi sọ rìpẹ́ǹtì ṣe sàrà fòbí yín eléyìí kò burú tó bá yẹ kó gbogbo ìgbà lójoojúmọ́ náà lẹ́ ń ṣe sàrà fún òbí yín tó o bá ti yọ sí yín lọ́wọ́ àbí tẹ́ fẹ́ fi ṣe sàrà hmm. àmọ́ bá wá dà pàtó pé àfìgbáyún àfìgbáyún yóò dà dáadáa lẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọbẹ̀ lè torí pé ẹ̀sìn Islam kò yí pé kẹ́ ẹ dágbà sígbà tẹ́ ẹ máa ṣe sàrà àfọkù yín hmm gbogbo ìgbà ló kún bùkátà kẹsàdúrà fún hmm. gbogbo ìgbà ní sin bùkátà kẹsì sàrà fún kó lè bá a ṣe láǹfààní hmm. kẹ bó ti ṣe wá nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith Sa'ad ibn Ubadah radiyallahu anhu wọn sọ fún anabi sallallahu alayhi wa sallam ó ní ìyá mi ṣaláìsí nígbà tí ń sin lé ǹjẹ́ tí mo bá ṣe sàrà fún ìyá ní ìsìn ṣé sàrà yẹn lọ bá anabi sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ ni ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ wá anabi wọn fẹ́ kọ́ jẹ́rìí sí oko tí mo níhùn àti gbogbo ń tọ́wà nù ẹ̀ mo fi ṣe sàrà fún yà mí. so eléyìí ọlọ́ọ̀bá òkú yín lẹ́yìn ìgbà tó kù yín kú. ẹ bùkátà kẹ dàgbà sí ẹ bùkátà kẹ dàgbà sí ẹ sì bùkátà kẹ sọ pé nǹkan báyìí pàtó iná láfi ṣe sàrà a lè fi nǹkan míì ṣe sàrà. so kẹ tún pé àfi nǹkan báyìí pàtó láfi ṣe sàrà òun náà dáadáa lẹ́nu lábẹ́ òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. wọ́n ní tí a máa ń lọ sí eid ní ọdún ìtùnú Ramadan ṣé ẹ̀rí ń bẹ fún pé ká má yọnu rárá nígbà tá a máa ń lọ sí eid pé ńgbà tá a bá tó dé ní ká yọnu kò sẹ́ẹ̀rì fún rárá hmm. nítorí pé islam ọgbà kẹ́nu mùsùlùmí ọmọ àrùn hmm. báwo lẹnu rò ṣe máa rùn tọ́wọ́ àwọn àrùn jẹ̀mọ́ ọmọ wa sọ̀rọ̀ àwọn èèyàn fajúro hmm. wọ́n wá pé wọ́n ṣe fajúro tó sópa wọn ni nítorí ṣe fún wọn ojú pé ó sópa wọn lọ mùsùlùmí òórùn burúkú kò nígbà kan máa jáde lẹ́nu níṣẹ́ lóòórùn burúkú ti ń jáde lẹ́nu ẹni tí ń ṣe sùyàm lọ́jọ́ ní téèyàn máa fi gbalada nítorí pé ẹnu ọ̀sà déédéé tẹ́ ẹnu ọ̀sàdédé kan àfi nítorí pé òun fi ń tẹ̀lé tọ́lọ́ hmm. òní ọjọ́ ìtúnu ni kí ló wá fẹ́ fi ṣe ìkẹ́wọ́ pọ́ mú ọmọ fọ́nu nínú Ramadan gan Islam ní kó tún máa fọ́nu kó máa yọnu báwo á níjọ́ ìtúnu ọmọ hmm. pé Islam sọ pé tó bá dijọ́ ìtúnu kó jẹun kó tó lọ sí ìdí hmm. so báwo ló ti wá jẹ dẹ̀bínú kọ́dà kó ti dẹ̀bínú lásán lọ fẹ́ jẹ ọ́ jẹ́ lé orí ẹnu rẹ tó ti dípẹ́ta o ò ní yọnu kó o fọnu kó tó di kó o jẹ dẹbí nù kódà o mùsùlùmí ì síbẹ̀ ọ yọnu kó tó lọ Eid ó sì wẹ̀ kó tó lọ Eid ọ wẹ̀wù rẹ̀ tọ da ní ọkùnrin obìnrin náà wẹ̀wù tó da ọ̀nà wa gbé jèlúbáàbù rẹ̀ yóò gbélé lórí ọkùnrin fi lọ́fíńdà tó da sára ńgbà tí ń lọ Eid obìnrin ò ti fi lọ́fíńdà tiẹ̀ sára ńgbà tí ń lọ Eid wọ́n bá délé fi sára lọ́dọ̀ ọkọ rẹ̀ hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí a tún yẹ ìbéèrè eléyìí náà wò ah, mọ́mí ah, ọ̀dà ẹ jẹ́ ká mú pèlè iná ẹ lọ́hùn. ẹ lọ́hùn. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ yín o àti ìjọ tí ń pè. orúkọ mi Kamaldeen Abdulkareem kí ni ìbéèrè yín. hello. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ọ̀kẹ́ nínú àwọn ọmọ ìyá ló fi mọ́tò lajẹ́ ìtàwọn ìyá wọn kú ní mọ́tò yẹn. àwọn èèyàn kàfàrà ẹnikẹ́ni tó ní àbí òdi wọn àwọn tó kú gbogbo ẹ̀ láti yan kàfàrà lórí wọn. ṣé àwọn kẹ́ kú lọ́sẹ̀kẹsẹ̀ àwọn kẹ́ lẹ́yìn ìjọ kejì ìjọ kẹta wọ́n tó kú ní ọsibítù eléyìí ìbéèrè yàrá kọ̀ọ̀kan. Hello. èkejì èkejì à ń gbọ́ yín. ìṣẹ̀lẹ̀ kejì. òun ni ṣé sẹ́rí àgbà fún wa láti jókòó nílé láti wọn gba tààzí àwọn èèyàn kan wá kí wa pé ọ̀rọ̀ pọ̀. ṣé àwọn bá aláyè ìjọ mélòó la lè fi jókòó gba tààzí àlọ́dà òun yẹn? eléyìí ni àwọn béèrè mi jazakumullah khairan. àánú ọ̀yà kan ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì àti dáhùn rẹ̀ kọjá lórí ètò yìí lónìí náà ni. alhamdulillah tí ẹnìkan bá fi mọ́tò tíjàmbá mọ́tò bá ṣẹlẹ̀ gbọ́wọ́ dráìvà tó wá dé páwọn èèyàn tó kó sí inú mọ́tò wọn ṣaláìsì ẹni tó ṣaláìsì lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó ṣaláìsì níjọ́ kejì jọ́ kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm. sọ wọn ní tí yóò bá ṣe kàfàrà ìtaràn pé ó ṣèèṣì ṣekú pààyàn eléyìí tó já sí pé yóò bọ́pọn ẹrú lọ́rùn ẹrú fẹ̀yàn kọ̀ọ̀kan kò rẹ́rú tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ àti pé yóò sọ sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀lé ń tẹ̀lé fẹ̀yàn kọ̀ọ̀kan. Hmm. wọ́n ní dẹ́ni tó àánú mọ́tò bá tó márùn-ún ṣé tó bá ti ṣe sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀lé ń ọ̀kárí èèyàn márààrún tó ṣaláìsí àbí ó ṣe sùyàmù oṣù méjì méjì gbáko ní tẹ̀lé ń kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni òfin ọlọ́run bá dá lórí wípé at pé wọnú ara wọn tíjọsìn máa wọnú ara wọn bí ẹni tí irú ọjọ́ òní jùmọ̀á wọ́n fẹ́ wẹ̀wẹ̀ jùmọ̀á ó sì tún jí sáyé lẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ látàrí pọ́báyàwó rẹ̀ lájọṣepọ̀ ọ hmm. wá ti di ìwẹ̀ méjì tí ó fẹ́ wẹ̀ ọ̀kan jọ́ràn yẹn ọ̀kan jẹ́ súnà irú eléyìí ìwẹ̀ ọ̀kan náà ni ó wẹ̀ hmm. ṣùgbọ́n pẹ̀lú àníyàn méjì pẹ̀lú àníyàn jánábà àti jùmọ̀á ọlọ́run ọba yóò sì gba ìwẹ̀ kan fún un lórí méjì. bí ẹni tó wọ mọ́ṣáláṣí náà ní lásùbà wọ́n fẹ́ ṣe rakata alfajr ó sì tún fẹ́ ṣe tahiyatul masjid hmm. wọn ò tí ì ṣe ìkọ́mà tó fi wọlé. ó tó pé kó o ṣe rákà méjì péré pẹ̀lú àníyàn rakata alfajr àti tahiyatul masjid kọ́lọ́ bó fi fọ́n ládá méjì lórí nǹkan ẹ̀yọ̀ kan tó ṣe. Hmm. ǹjẹ́ bẹ́ẹ̀ náà wá ní níbi ìtaràn àá kìí ṣe bẹ́ẹ̀ ìtaràn kan fọrat wọn ìwọnú ara wọn iye nǹkan ẹni tó ní láti ṣe ìtaràn nípa rẹ̀ iná níye ìtaràn tó ṣe ẹni tí èèyàn márùn kú nínú mọ́tò rẹ̀ ìtaràn ni ó ṣe fẹ́yàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ yóò ṣe sùyàmù oṣù méjì gbáko ńtẹ̀léńtẹ̀lé fẹ́yàn kọ̀ọ̀kan bá a bá ṣírò oṣù méjì lọ́nà èèyàn márùn odò oṣù mẹ́wàá hmm. àmọ́ tó ń kálukú ń bọ̀ bá ti dẹnu létí ń ṣe yóò rí fóṣù méjì gbáko tiẹ̀ pé ní tẹ̀lé ń tẹ̀lé láì jẹ́ pé ìkùnà kan bá a. tọ́ba parí tẹ̀yìn alákọ̀ọ́kọ́ o lè sinmi o wọ́n yóò sinmi jọ́kanjọ́ méjì àbọ̀sẹ̀ kan àbọ̀sù kan ó tún kò mọ́tẹ̀ ní kejì. Hmm. so bẹ́ẹ̀ ló ṣe ṣe wọn kì í wọnú ara wọn rárá. Hmm. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àti dáhùn rẹ̀ islam kò fọjọ́ kan iye ọjọ́ kan lẹ́ pàtó tẹ́ fi lè jókòó tẹ́ fi máa pé ẹ̀ ń gba ìbánikẹ́dùn àwọn èèyàn tí wọ́n á ń kí hmm. àti pé kò sínú súnà kẹ́ ẹ̀ jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ pé iye ìjọba yìí náà lẹ́ fi jókòó máa gba àtàzíyà. hello. hello. hello. ọ̀dà àwọn ọ̀gbọ́n yìí o ẹ jẹ́ kí n mú ìbéèrè léyìí ìbéèrè ìwà látọ̀dọ̀ mami abdulmubarak láti ìlú ọ̀yọ́ wọ́n ní ṣé èèyàn lè máa pa aláǹtakùn lára ògiri ilé àbí èyàn ò lè máa pa lẹ́yìn tí àwọn ti gbọ́ pẹ̀tọ̀ èyàn lè máa pa ọmọ alé tán. alhamdulilayi aláǹtakùn yàtọ̀ sí ọmọ alé. so tí aláǹtakùn tó bá wà lẹ́yìn tí ó máa ta òwú ká láì jẹ́ pé ẹ̀bẹ̀ ń sẹ́ tí ó mú kí lẹ́yìn kó máa dọ̀tí kó kún fún jàǹká wọ̀ hmm. kò sí ní tó burúkú ẹ̀gbọ́n dànù. Hmm ẹgbọn dànù kókó ńlẹ tí yín kọ́mọ́ da ìdọ̀tí kọ́mọ́ da dọ̀tí sílẹ̀ nílé yín. Hmm. àmọ́ kìí ṣe pẹ̀lú gbàgbọ́ pé tó wù aláǹtakùn bá ti yín lọ́wọ́ tó yín lára tó yín lójú arzikì yín ní lọ arzikì yín lọ báwo tírélà wọn ti wá kó. ẹlẹ́yìn ìjà ló ṣe. plus two three four ọ̀dà ẹja mélòó yìí náà ẹ lọ́wọ́. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yìí ẹ ti ń pè yìí o. abdulhamid ni láti kóńgò brazil. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé ẹ ǹjẹ́ a lè ṣe jábú nílé láwọn àdìkan nígbà tó ti bá wọn. sọ sọ ti tán. ọ̀sùn àbọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìjọ òun ni mọ̀ bí a kò ti dé ìgbà nígbà tí ẹ lè tó rí nígbà òjò náà ẹ ṣe ìmọ̀ ẹ ṣe nítorí bẹ́ẹ̀ ni ilé ìfẹ́gbù ètí náà ní àwọn òwà mọ̀ yan bóyá ẹ lè máa tẹ̀sí ẹ̀ránṣẹ́ tú mẹ́sẹ̀gì àbí nǹkan míì ayé ìrántí eléyìí báyìí. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run tó tó bá rọ tó sì rọ wá bí wọ́n sí hmm. tó jẹ́ pé tábà pé mọ́ṣáláṣí la wà láǹfààní láti ṣe jẹ́mẹ̀ ká pa sọ̀lẹ́tùl magreba àti ìṣáì pọ̀ hmm. ṣé tó bá pé líla wà lè papọ̀ bẹ́ẹ̀ náà ètò dọ́gba jù nípa ní papọ̀ ẹ̀sìn magreba lásìkò rẹ̀ ẹ̀dọ́ èdè ìṣáì lásìkò rẹ̀ bá tó kẹ̀sì ọ̀nà. Hmm ẹ jẹ́ kí a tún mú ìbéèrè lé iná láti ọ̀dọ̀ abdulkareem suleiman nílùú èkó wọ́n ní ṣé ó tọ́ láti máa lo mọ́ṣáláṣí tá a ti ń ṣe àwọn sọ̀làwátì wa fún ilé ìwé àti ilé kéwú ní abíòfin ẹ̀sìn islam. alhamdulilayi kò tọ́ nítorí pé mọ́ṣáláṣí ìsílẹ̀ ìtajà hmm. a sì mọ̀ àti madrasa ilé kéwú tá a bá dálẹ̀ owó la fẹ́ pa ń bẹ̀ hmm. so nítorí di eléyìí kò tọ́ pé mọ́ṣáláṣí ni láti máa conduct school àbílẹ̀ kéw so ẹ jẹ́ ká wá bò mí bí pápá ìṣeré táwọn ọmọ ti ń gbá bọ́ọ̀lù àbí ká tiẹ̀ lọ ralẹ̀ ká kọ́ ọ hmm. ká fi dá school sílẹ̀ àbílẹ̀ kéw àmọ́ gbogbo tó bá ti jẹ mọ́ business káràkátà hmm. haram ni kó jẹ́ pé ní mọ́ṣáláṣí là ti ń ṣe. zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six ẹ má gbàgbé pẹ́ẹ́lí máa darapọ̀ wá ní ìkànnì ojú ìwé omi wọ facebook ẹ máa fi ọlọ́dún ní bèlú wáyé sì mọ́lẹ́wà kìtìkìtì bá a ṣe ń ṣe ẹ lọ́wọ́. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹ dákun bá a gbóhùn sókè bí ẹsì kálí gbóhùn kìtìkìtì ó kọ yín. orúkọ mi ni àmọ̀fínà láti ìjọba. láti. ìjọba òde. kí ni ìbéèrè yín o. ìbéèrè ṣé ìgbà tó wà láti wọ́n sí orí fún àwọn ọmọ tó máa ń rìn káyé àwọn ní four months three days kí a lè fi gbọ́ ọmọ ìgbẹ́ ọ̀gbẹ́ ìtújú ni pé kí ni ilé ṣe bí àwọn ọmọ àṣẹ sí àwọn ọmọ káyé ṣe àti kí wọ́n ṣe nígbà pa. náà kí ni ìbéèrè yìí gẹ̀jọ. àṣẹ sí àbáwọ̀ mọ́ wọ́n ti lè ṣe àwọn ìṣẹ́ ìṣàfihàn bàtà rẹ̀ bí àwọn ọmọ ń fara ìṣèjì ṣé èèyàn lè fi wọn máa gbà pààrọ̀. naam naam ó ti yé ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ ó ní pé wọ́n ní ṣé tí òkú mùsùlùmí bá kú ṣé ó lẹ́tọ̀ọ́ kí èèyàn lọ sí irúfẹ́ òkú bẹ́ẹ̀ sí orí tẹ bóyá àwọn èèyàn kan tó máa ń jáde kúrò ní ibi tí wọ́n bá wà lọ ṣèdánilẹ́kọ̀ọ́ láwọn àyè míì fún bí oṣù mẹ́ta mẹ́rin nǹkan kan. àkọ́kọ́ gbogbo mùsùlùmí tó bá kú a gbọ́dọ̀ sí orí tẹ̀mí àforítẹ̀ àwọn mùsùlùmí tó bá ti jẹ́ pé mùsùlùmí bá làwọn ẹni tí wọ́n dá orí tẹ́ sílẹ̀ tí wọ́n sì ń sìnkú síbẹ̀ kí wọ́n fẹ́ pé káyìn náà máa sìnkú mùsùlùmí síbẹ̀ tó bá jẹ́ pé káfíìrì bá làwọn tó dá orí tẹ́ sílẹ̀ tí wọ́n sì ń sin àwọn òkú wọn síbẹ̀ kí wọ́n fẹ́ sin mùsùlùmí sórí tí àwọn kèfèrí sí. eléyìí jẹ́ bó ṣe jẹ́ ṣùgbọ́n ká sọ́ra fáṣe jù àṣírí ka àhọ́ hmm. níbi pípé ẹni tí kìí ṣe hmm. so ẹni tí kìí ṣe kèfèrí ẹrù rẹ̀ ó padà dàlù yín. tó ń torí anabi sallallahu alaihi wasallam sọ pé idha qala al-muslimu li akhihi al-muslimi ya kafir faqad ba'a bihi ahaduhuma tí mùsùlùmí bá sọ fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ pé wọ́n kèfèrí yìí ẹnìkan ni wọ́n forí rò mm. mùsùlùmí lè máa ṣàṣìṣe mùsùlùmí lè máa ṣe pálapàla so ẹ pàkíyèsí rẹ tún ṣe ni èsì pípẹ́ wa máa pé ẹni tí èsì kẹfẹ́rì ní kẹfẹ́rì hmm. lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ńbẹ̀ wọn ní táwọn máa ń lo ẹ̀wù kan táwọn lè fi gbá paarọ̀ bẹ́ẹ̀ ni ẹ lè fi ẹ̀wù gbá paarọ̀ hmm. ẹ lè fi bàtà gbá paarọ̀ so ẹ lè fi fìlà gbèlè ẹ lè fi gbá paarọ̀ hmm. so ṣùgbọ́n ní tó bá jẹ́ pé rìbá máa wọ bẹ̀ gẹ́gẹ́ bí gold silver iyọ̀ eh, dẹ́bínù àti alkama. Nah àti ṣàáyè àwọn nǹkan tí rìbá ń wọbẹ̀ yí báyìí bákan náà zabib inab nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí tí rìbá ń wọbẹ̀ àti ntọ́jọ́ bíi rice bíi ẹ̀wà bíi àgbàdo bíi ọkà bàbà ẹ̀ gbọ́dọ̀ fi gbà pààrọ̀ rú rẹ̀ àyàfi kan jọ̀dọ̀ gbà hmm. ntẹ́ fẹ́ gbé wá yóò dọ́gba pẹ̀lú ntọ́ fẹ́ fún yín hmm. sọ àmọ́ tó bá jẹ́ pé nǹkan oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí rìbá yìí sì wọ ọbẹ̀ rìbá ò ní wọnú aṣọ tẹ̀ ń wọ̀ hmm. rìbá ò ní wọnú bàtà tẹ̀ ń lò wọn bá fi bàtà kó fi gba báfù <laughs> wọn bá fi gèlè rẹ kó fi gba bàtà níyàn sí wàhálà ń bẹ tó bá ti pé ọ. now ẹ jẹ́ ká mú ìpele iná ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́. waaleykum salaam wa rahmatulah orúkọ yín àti ìjẹ́ tí ń pè yín. ó kọ yín. sọ́bìnrin yusuf wọ́n kó láti ìlú èkó. kí ni ìbéèrè yín ẹjọ tí nínú Islam tí òkú bá kú ìyẹn aláboyún tó wá kú pẹ̀lú ọmọ tó báwo ni Islam ojú ni Islam fi wò báwo ni a ṣe gbà sí irú òkú bẹ́ẹ̀. alhamdulilayi tani tó kú tọ̀ntọ̀yún nínú tó bá yẹ pé mùsùlùmí ni tóyún inú rẹ̀ náà sì ti kú á hmm. lọ sí sórí tí àwọn mùsùlùmí á sì fẹ́ gbé ọ̀tún rẹ̀ lélẹ̀ á kọjú sáà kébìlà bó tilẹ̀ jẹ́ pé ńgbà tá a sin bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ti kọ̀yìn sálùkébìlà hmm. ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ní ìdájọ́ tìyá rẹ̀ hmm. nítorí pé òfin ṣẹ̀ríà sọ pé àtàbí'ù tàbí'ù ní ti bá ń tẹ̀lé nǹkan ìdájọ́ ní ti ń tẹ̀lé ní ọgbà tó bá pé obìnrin tó kú yẹn kì í bá ṣe mùsùlùmí àmọ́ mùsùlùmí ló lóyún fún bí gbọ́jẹ́ pé nàṣọ́ra ọ̀nà níyàwó àbí yahudiya so á sin obìnrin yẹn tí orí tẹ́ tí èsì tàwọn mùsùlùmí tí èsì sì tàwọn ẹlẹ́sìn nàṣọ́ra hmm. àárín méjèèjì hmm. ibẹ̀ láàsìn sí àwọn akọ̀yìn ìyá yẹn sálùkébìlà hmm. torí tá a bá ti kọ̀yìn yá sálùkébìlà ọmọ ti kọjú sí alukébìlà torí ìdájọ́ ọmọ ní ìsìkéṣe tìyá rẹ̀ tó wà nù rẹ̀ ìdájọ́ bàbá rẹ̀ ni torí ẹ̀kẹ́ yìí náà dúró dáadáa lórí islam yìí tó bá wà lọ jẹ́ ọmọ tó wà nínú yẹn kò ọmọ ń sì jà fatafata pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ó fẹ́ jáde kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́run tá a bá ráwọn ẹni tí máa gbàbí tí wọ́n fi dá wa lójú pé irú ọmọ yẹn tá a bá gbìyànjú láti yọ ó ṣe é ṣe kọ́là ó yè á gbàǹgbà yẹn pé kí wọ́n lanú ìyá yẹn kan pọ̀ mọ́ jáde hmm. tó bá jẹ́ pé ọmọ bá ti kú sínú ìyá a gbọ́dọ̀ lanú ìyá o hmm. a sì gbọ́dọ̀ gbìyànjú àti gbé ọmọ yẹn jáde nínú ẹ̀ nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀ àfi mùsùlùmí ṣẹ̀sìn nìyẹn hmm. ẹni àpọ́nlé sí ni mùsùlùmí ẹ̀mí ọ̀bá wà lára rẹ̀ kọ̀ bá ti kú hmm. kọ̀tọ́ bí tí wùlé ó kéré máa pẹ́ ni àpọ́nlé ká fi ṣẹ̀sìn. Hmm. ẹ̀yin wá sọ pé nínú àṣà àtìṣe ti yín ní yorùbá lẹ́bù kò náà ní pé tí aláboyún bá kú tó ń nínú wọ́n la ọmọ yẹn wọ́n gbé jáde sí lọ́tọ̀ ni so nítorí kọ́ má àwọn aṣọ pé njẹ́ òní yorùbá ga ń sin ọmọ òpó ńlò wọ́n yẹn sin wọn nínú àṣà yorùbá wọ́n yẹn sin ọmọ òpó ńlò àwọn gbé ọmọ wọn lọ sọnù ni nítorí tí wọ́n bá sin sítòsí àwọn gbàgbọ́ pé yóò di àkúfà náà nítorí ikú ọ̀fọ̀ ńlẹ́lẹ́yìn bó làwọn ṣe wá fẹ́ sin sítòsí tí wọ́n á máa pe gbogbo ara ilé pa lọ́kọ̀ọ̀kan tó yóò bá tẹ́lẹ̀ náà àṣà tí wọ́n ń pè láṣà náà ní tá a fọpọlọ hun tá a fagbárí tá a fi gbé kalẹ̀ tí ẹni tó dé lẹ́yìn bá ara wájú lórí ẹ̀ tó náà ń ṣe bó ti ṣe ṣe hmm. sọ àtàwọn á pé níta ti bá àwọn bàbá wa lórí ẹ̀ níta ń pè lásán hmm. so ẹ̀sìn kún mọ́ ọlọ́run ló ní kẹ́ ẹ ṣe báyìí ànábì ló ní kẹ́ ẹ ṣe báyìí ó ju agbára gbogbo àṣà lọ àṣà kìnnì hmm. kí ni a ti fẹ́ sàṣàlẹ̀ gbẹ̀ẹ́sì. eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ̀sìn obìnrin tó kú yẹn tọ́mọ bá ti kú máa nú tòǹtọ́mọ nínú rẹ̀ ẹnìkan ò ní kú kọjọ́ kú rèé ó tó tó ẹnìkan kì í gbọ́jọ́ ọlọ́jọ́ lọ hmm. so nítorí pé yorùbá ló máa ń sọ pé èèyàn kú lọ́jọ́ àìpé hmm. ọjọ́ òwò wa lọ́jọ́ rẹ̀ ó pè táyì mà hmm. so gbogbo eléyìí àwọn àṣà lásán tí ò ní tuma ni ṣèṣe mọ̀ pé ẹni tí ń ṣàṣà tó bá ní kọ́ mẹ́rin wá yóò túlẹ̀ ni kò ní rí nǹkan kan mú bọ̀ ọjọ́ ìbò sì jẹ́. lábẹ́ ìbéèrè ń ṣe tí ó bá jẹ́ pé obìnrin aláboyún tó lóyún sínú tó jẹ́ pé yàrá tó jẹ́ pé iṣẹ́ abẹ ni wọ́n fi gba ìbí fún obìnrin nípasẹ̀ oyún inú ẹ̀ tó wá jẹ́ pé nígbà tán gbọ́mọ jáde ààyè lọ wà ṣùgbọ́n kò padà wá pẹ́ jùlọ títí ọmọ náà fi padà wá jáláìsì ṣé wọ́n sin papọ̀ mọ́ ìyá rẹ̀. rárá o ó ti dọ̀tọ̀tọ̀ òun ti wà lọ́tọ̀ ìyá náà ti wà lọ́tọ̀ tó ń torí de eléyìí báyìí wọ́n sin ìyá lọ́tọ̀ wọ́n sin ọmọ náà lọ́tọ̀ ṣùgbọ́n tó ń ti bọ́ máa ń ti ṣe wà ń polówó àwẹ̀ a hmm. faṣọ gbẹ̀yìn sóun náà lára a fi wé hmm. lẹ́yìn rẹ̀ a ti sọ̀látùl jánásà sí lára hmm. kó tó di pa lọ gbèsè naam ẹ jẹ́ kí n túmọ̀ ìbéèrè ilé iná wa. islam da púpọ̀ yàtọ̀ sáwọn ọ̀nà míì táwọn èèyàn ń tẹ̀lé wọ́n kàn lọ sọnù ni ẹlẹ́dẹ̀ ọba jẹ ajá ọba jẹ subhanallah. Ah. Hmm. ìbéèrè mi tí mo fẹ́ mú wá o ní ọwọ́ láti ọ̀dọ̀ abdulmoyis láti ìlú èkó ọ̀ṣọ́wọ́ àwọn ará èkó wọ́n ní tí wọ́n bá gbé ọmọ ọwọ́ ọmọ ìkókó tí wọ́n gbé lọ sọ́dọ̀ obìnrin kan pé kó bá wọn fún un lọ́yàn mọ́ látàrí pé ìyá ọmọ náà ó ti kú ṣé ọmọ ìkókó náà lè fẹ́ ọmọ ìyá tó fún lọ́yàn mọ́ lẹ́yìn tó bá dàgbà tán. kò lè fẹ́ nítorí pé òfin ṣẹlẹ sọ pé yàrùmù mi lọrọbọ àti má yàrùmù bí nẹsẹb pípé ìfúnni ní ọyàn àwọn èèyàn máa ń dèwọ̀ fúnra wọn gẹ́gẹ́ bí ìbí tí ṣe máa ń sọ àwọn èèyàn dèwọ̀ fúnra wọn. sọ̀rọ̀ bí èèyàn ò sì lè fẹ́ ọmọ ìyá rẹ̀ hmm. kò ní fẹ́ ọmọ tí màmá rẹ̀ bí bẹ́ẹ̀ náà ló ní fẹ́ ọmọ tí ìyá tó rí ọ hmm. tó bí nítorí pé ọwọ́ ọyàn tó ti fún yín yẹn ó ti sọ di ọmọkàmínà rọbọ à ó ti sọ di ìyá rẹ̀ tó rí ọ. Hmm. hello. hello. wa aleykum rahmatulahi wa barakatuh orúkọ yín àti ẹ ti ń pè yín. abdulaziz ni láti olójo. láti olójo kí ni ìbéèrè yín ìbéèrè wa ni wípé pẹ̀lú àdìsí tí àwọn tó ti wa wọ́n tàpọ̀ wá ń jẹ́ ní sọ́ọ̀lù pé ẹ máa mí ọ̀rọ̀ ń pa mọ́sálásí pé bóyá àti mọ́sálásí lọ́sọ̀ọ́ pé bóyá àdìsí wa. naam naam naam naam. so táwọn kan wá ń gbọ́ sí ọ́ndà àdìsí yẹn mm-hmm. látàrí pé bíbíà ní pé wọ́n sọ pé bíbíà ni ó jẹ́ pé ẹni tó ń ṣe bíbíà kò sọ pé bíbíà lòún ṣe bẹ̀rẹ̀ ó fi ń tọ́ka sí ṣe nígbà tẹ́ẹ̀ ti lè pè ní bíbíà báwo lẹ nìkan ti lè ṣe táwọn gbé dání táwọn ti táwọn ti sọ fẹ́sùn ní ní bíbíà so mo wá fẹ́ béèrè pé sọ irú àdìsí yẹn bákan náà nínú oṣù ọmọdán. hello hello hello ọ̀rọ̀ yín àkọ́kọ́ kí ni wọ́n fi ń gọ sábẹ́ àdìsí tí ẹni sọ pé wọ́n mú wa kí ni wọ́n fi ń gọ sábẹ́ rẹ̀. ẹ ṣeun wọ́n ń gọ sábẹ́ àdìsí yẹn pé bíbíà ni láti máa ṣe mọ́sálásí lọ́sọ̀ọ́ ṣùgbọ́n ṣùgbọ́n awọn pè ń dídí àwọn sì ń sọ pé táwọn ń ṣe dídí ọ̀dà ẹ bèrè yín kejì. ìbéèrè mi kejì náà ni pé nínú Ramadan mhm. pẹ̀lú pé à ń ṣe ní oṣù Ramadan mhm. pé ẹjọ́ ṣé dídí eléyìí náà torí ẹnìyẹn ń gbọ́ sọ́ńdà tọ ọrọ yìí ìbéèrè yín wà lójú náà ní lásìkò Ramadan pé tá a ànábì ọ̀sẹ̀ ló bá mọ́ṣáláṣí náà. àkọ́kọ́ ni pé ànábì sallallahu alaihi wa sallam ó sọ pé àpamí láṣẹ kí n máa kún mọ́ṣáláṣí. àpamí láṣẹ kí n máa kún mọ́ṣáláṣí a sì ṣàlàyé pé tí wọ́n máa kún mọ́ṣáláṣí tí wọ́n á kún ní pọ́npọ́n eléyìí tó ń túmọ̀ sí pé à ń fi ń ṣe fòkẹ́ hmm. à ń sì fi ń ṣe fáàrí pé bó mọ́ṣáláṣí tí ń ti ṣe rí lẹ́gbẹ̀ẹ́ tiwa hmm. a sọ pé kò burú hmm. so ẹnìkan wá sọ pé ẹ ṣe bíbí díẹ̀ náà lélẹ́yìn ọ̀ọ́dà nǹkan kan mọ̀ ọ̀dà nǹkan kan rò pé kí wọ́n kan ìyanu kọ́ sọ̀rọ̀ náà ni wọ́n pé ọmọ ń pẹ́ ẹ̀sìn ṣé wọ́n á lè fi wé pé ẹ̀ ń ṣe tìjà níyà <laughs> àlẹbí wípé yàn ń ṣe kàdìríyà àlẹbí wípé yàn kàn ṣe láìláìláìláìláìláìláìlá ńbọ̀lá náà ti ń kọ́ máa ṣe báyìí hmm. so o lè fi wípé kọ́ ọ lọ́ máa pòkú so o lè fi wípé kọ́ ọ máa lọ wá orí òkú káàkiri sírùkù so gbogbo eléyìí ọ̀jọ́ra àwọn tó bá jóun là á fi wé òun hmm. lẹ́yìn náà ta ló ní kẹ́yìn náà máa ṣe tẹ̀fsíìrì ní Ramadan nìkan hmm. ẹ̀ ń jòun ìbáyà sọ̀rọ̀ lọ ń jòun ìkẹ́ Al-Kùránì fún yà. sọyìn náà túnra yín ṣe nítorí gbogbo àwùjọ kan kú kalẹ̀ àní hmm. báyàn sọ̀rọ̀ lọ hmm. oníkálukú wọn máa wóde sàràkà hmm. nígbà tí wọn bá ń bá délé àmọ́ gbàlùkùránì pẹ́pẹ́pẹ́ pẹ̀fẹ́ báwọn èèyàn báwọn èèyàn lọ ni ni pàkíyèsí àwọn èèyàn pé ntọ́lọ̀ ń sọ sọ ni. ti ṣe jẹ́. ẹ jẹ́ kí mú aleykum salaam wa rahmatulah ọkọ yín àti ibi ẹ ti ń pè yìí. ẹ̀kọ́ kí n lò fún sọ́nà lásìkò. kí ni ìbéèrè yín pápápá o. tẹ̀lé ní pé èèyàn fura mọ̀ títí owó tí bàbá ẹ̀yẹn ná ó lọ́wọ́ kàṣà ìtàn ní. Mm-hmm. látara àwọn ọ̀rọ̀ kan àbí méjì táwọn èèyàn sọ pé kò lè fi láàrin ìgbà kan sígbà kan báyẹn ṣá. tó o ní owó báyẹn wáyé yìí pé èèyàn sílẹ̀ láti máa gbó lọ́wọ́ ẹ̀rọ ẹni náà láti fi àyẹ̀wò àrùn owó ṣe àbẹ́lẹ̀ ẹ̀bá lẹ́ẹ̀kan àbúrò yẹn bí títí di bàlágà báwo làwọn ẹ̀fẹ́ ṣe àbẹ́lẹ̀ àwọn ìyàwó tó fẹ́ kalẹ̀. ṣé bàbá yẹn ti kú àbó sí wàhálà. hello hello ṣé bàbá náà ti wà ṣé ẹni tẹ́ ń sọ nípa wọn ṣé wọ́n ń bẹ láyé àbí wọ́n ti kú wọ́n sì wà láyé. alhamdulilayi àkọ́kọ́ ni pé tó ti yé yín tó sì dá yín lójú kì í ṣe wọ́n ní wọ́n pé torí àwùjọ yorùbá gbogbo ẹni tó bá ti lówó oògùn owó náà ló ṣe bí wọn náà bá lówó nìsín wọn ní oògùn owó ni wọn náà ṣe gbogbo ẹni tí ń bú ẹlòmíín náà ò tí ì lówó ni tó bá lówó tán gbogbo ara yóò pò náà ló lóògùn owó tọ́lọ́ lọ́nkọ́ ni máa fún yorùbá lówó lọ́dọ̀ tiwọn oògùn owó fòyí náà ni wọ́n lè po nígbẹ́ wọ́n ṣe wọ́n lè pé ẹlòmíín kòbókò ni <laughs> oríṣiríṣi. torí de eléyìí báyìí tí ẹ bá rí dájú tó yé yín dọ́dọ̀ ọlọ́run pé yes hmm. owó owó burúkú ni eléyìí ná hmm. so ẹ má gbà lọ́dọ̀ rẹ̀ mọ́ torí pé ẹ bá gbà lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin ti ràn lọ lórí ìbàjẹ́ nù hmm, àmọ́ kò yé yín kò hàn sí yín ẹ má gbà lẹ́yìn náà kò gbowó lọ́dọ̀ bàbá rẹ̀ ò gbowó oúnjẹ ebi náà pọ̀ kú <laughs> ìwọ ní ìsìn o ti wà ń pò pé orí ìrànlẹ́ owó fò ní bàbá rẹ̀ ná ìwọ ọlọ́run sì ti ní kí wọ́n bàlágà wọn náà ti tójú bọ́ má gbà á mọ́ àwọn àbúrò rẹ róńdó róńdó táwọn ò lè dákan sí wọn má gbà á títí táwọn náà fi di pé ọlọ́run ọbọ̀ yọ àwọn náà ló kó pé ẹ fún wa ẹ fún wa. náà ilé ìjọba oṣù jẹ. náà jazakumullahu khairan sheikh ibi náà ni a ti máa ṣẹnu ró kọ́lọ́nkọ́ba ṣe àlékún dáadáa sí fún yín kọ́lọ́nkọ́ba fún yín ní ẹ̀mí gígùn àti ilẹ̀ àáfíà pẹ̀lú àrísìkì tó gbòòrò kọ́lọ́nkọ́ sì jẹ́kẹ́ látùbọ̀tán dáadáa insha ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ bá fi san lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbéǹjẹ̀lẹ̀ àyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbúrò àmìlẹ́lá àti òkè àdó akíntola tí wọ́n dìjọ kọ́ orin ìwà jazakumullahu khairan ọ̀làdùnní gbèlò òun lórúkọ ti tèmi o ọjọ́ mẹ́jọ ìní láti máa pàdé padà ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ náà ni mò ń dẹ́gbẹ́ fún wa pẹ̀lú kíkíọ́lá kíkíọ́lá tó sàlùbáríkà jùlọ wípé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu. Trance FM. 101. 101. Point